aládìpẹ̀lẹ̀ ẹ̀sán rere ọba tó ní káàmà sẹ̀mí di ọjọ́ tóní tó fún wa ní àǹfààní àti lè tún padà kójọpọ̀ nínú mọ́síláṣí alápẹ̀lẹ̀ láti tẹ̀síwájú nínú tafsiri wata alkùránì alápẹ̀lẹ̀ tàǹsì nínú suratul ma'ida agbára láti orí aya kẹta nínú suratul ma'ida ọlọ́bọ̀ balẹ̀kẹ́ ọlá ni. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما لغير الله به والمنخنقة والمنخنقة والموقودة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النار الرسل وأن تستقسموا بالأزلام ذلكم فسق اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا فمن اضطر في مقمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم ọlọ́wọ́ ọba عليك ولا ني aya àkọ́kọ́ nù súra yìí ọlọ́ọ̀bá ni yá yóò lẹ́dí na ámànú áwòfó bil ọkọ́d òhìlẹ̀ tilẹ̀kùn bahimatu an'ami illa ma yóò tilẹ̀ àlékún ọlọ́ọ̀bá ni a ti àwọn ẹran tá a mọ̀ sí bahimatu an'am àti wọn lẹ́tọ̀ jíjẹ wọn jẹ́tọ̀ fún yín illa ma yóò tilẹ̀ àlékún àfi ń tá padà máa wá kàtìyín létí pé ní ọ̀jẹ́ kí ni ò ní ọ̀jẹ́ tọ̀ àmọ́ yàtọ̀ síbẹ̀ gbogbo àwọn ẹran yòókù eŋti ọlọ́run ọba tó ṣe lẹ́tọ̀ fún ẹ̀yàn mẹ̀dé nìyẹn ni pàápọ̀ jùlọ olùgbàgbọ́ òdodo aya ilẹ̀ kẹta bẹ̀rẹ̀ àlàyé lórí àwọn ẹran tọ́lọ́run ọba ṣe ní èèwọ̀ lórí mùsùlùmí aláwọ̀kọ́ ọlọ́ba ní hurimat aleikum maita a ṣe òkú ẹran léèwọ̀ fún yín ẹran tí a kà bá lókùú tí ẹ̀ tẹ́ pé apá nípa bíṣẹ́rí á ṣe faramọ́ aláwọ̀ bá ṣe lé wọ̀ jíjẹ rẹ̀ èèwọ̀ ni àpákanú àwọn olùmọ́ni àwọn kèfèrí àwọn kèfèrí ńgbà wọn gbọ́ irú ayà ńgbà wọn gbọ́ pé ká jẹran ẹran tí ó kú lẹ́yìn tí pa àdú bíṣẹ́rí àti faramọ́ ipe ọ̀tọ̀ tá a bá rókò ẹran inú wa ń sọ pé ah wọ́n ní èyí tá a fọwọ́ ara wa pa ọlẹ́tọ̀ ká jẹ èyí tọ́lọ̀ wọn pa ni ọ̀wá lẹ́tọ̀ ká jẹ <laughs> wọ́n ní ah, e, òkú ẹran ìbọ́lọ̀ lọ́gbẹ̀mí rẹ̀ àyíká fọwọ́ ara wa pa jẹ èyí tọ́lọ̀ wọn pa là ní jẹ lọ́lọ́ba fi sọ àyà kalẹ̀ pé là kìí sẹ́yìn lẹ́la alẹ́ fọlọ́n ẹlẹ́ẹ̀kejì ni pé almaita òkú ẹran dájúdájú ṣẹ̀rí àṣẹléwọ̀ torí pé a ní ìgbàgbọ́ pé ó lè kó bá làáfíà ọmọ ẹ̀dẹ́ ènìyàn gan gẹ́gẹ́ bí ibùdó katif ṣe sọ́nu tẹ̀síìrì wọn gbogbo àwọn nǹkan wọ̀nyí tọ́lọ̀ bá ṣe léèwọ̀ àlàǹfààní àbí jíjẹ rẹ̀ dájúdájú yóò kó bá àláfíà ọmọ ẹ̀dẹ́ ènìyàn gan nítorí ìdílé ọwọ́ nu hikimu ọlọ́run ọba tó fi ṣe léèwọ̀ ọwọ́ àti hàn sọ́mọ ẹ̀dẹ́ ènìyàn pa àwọn kìíní ní ìpalára àbí òtí hàn sí wọn èèyàn túmọ̀ sí pé lónìí o á ní kí èsè wọ̀ torí pé àìmọye àwọn tí alukóra ni ti ṣe léèwọ̀ lẹ́yìn ẹgbẹ̀rún ọdún ni wọ́n tó rí pé àti kìíní ó lè kó bá ọmọ ẹ̀dẹ́ ènìyàn nítorí délé gbogbo ẹran tó bá kú ló òkú ẹran ó ti di èèwọ̀ lórí mùsùlùmí àyàfi òkú nǹkan méjì gẹ́gẹ́ bá nàbí sallallahu alayhi wa sallam àti sọ́nà àdìs tó fi sẹ́yìn nílẹ̀ anabi sallallahu alayhi wa sallam ni uhillat lana almaitatani wa daman a se àwọn òkú ẹran méjì kan ní ẹ̀tọ́ fún wa àkọ́kọ́ ni pé aljarod ìtọ́jọ́mọ́ tata tẹ́yìn bá fẹ́ jẹ́ bá rí lókùn gan a lè jẹ́ ẹlẹ́ẹ̀kejì ọ̀nà ni ẹja tó kú sínú omi àbí ẹja tá a bá lókù kò ní di pa du ẹja bá ṣe du ẹran yòókù bá a bá lókù gan ọlẹ́tọ̀ọ́ bẹ́yàn dé ti odò tọ́ bá ẹja tí odò eh, ti tì sẹ́gbẹ̀ lókù kò sí tó burú èèyàn lè jẹ́gẹ́ bá nẹ́bí sọ́lá àlẹ́sọ́lá àti sọ pé nípa odò ń gbà wọ́n bí anẹ́bí sọ́lá àlẹ́sọ́lá léèrè nípa odò anẹ́bí sọ́lá àlẹ́sọ́lá ní alhilu eh, wọ́n tọ́húrù máa uhu alhilu maitatu àwọn nìkan wọ́n sọ fún anẹ́bí àlẹ́sọ́lá pé táwọn bá rìnrìn àjò bí ìgbà tó jẹ́ pé èèyàn ni wọ́n máa jẹ́ lórí omi àwọn ọmọ bára àwọn ń bì kan tó jẹ́ pé omi táwọn ò lò táwọn ò fi jọ́sìn omi odò ni bí ìgbà tó jẹ́ pé wọ́n á ní iye pé omi odò ìyẹn ni pé ọlọ́pàá ọ̀jọ̀ kankan ni wọ́n wà lórí rẹ̀ lẹ́tọ́ jẹ́ pé èèyàn ò lè mọ sómi yìí máa bí ọmọ aláàkọ́nu ẹlẹ́ẹ̀kejì ni pé maul bahari wọ́n pè bí omi òkun ni tó jẹ́ pé iyọ̀ ni adùn rẹ̀ téèyàn bá fi sẹ́nu iyọ̀ ni ọmọ gbọ́ bí wàá sí pé wọ́n á béèrè lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam pé iye òjíṣẹ́ ọlọ́run ǹjẹ́ a lè fi irú omi àfi sàlùwàlá torí pé wọ́n ní omi tá a máa gbé lọ tá a máa mu tá a bá la fi omi sàlùwàlá lásìkò tí ìrún bá bá wa dájúdájú ń gbà bá ní bùkátà tá a mú mi àní irú omi tá a lè mu because omi odò tá a ṣe tá a wà lórí rẹ̀ kò lè ṣe é mu báwo ni ká ti wá ṣe ìyẹn ni pé sáà lè lo omi odò ká fi ṣàlùwàlá sódà kárí ìzáàbò omi tá a gbé lọ fún múmu nìkan lànà sọlá àdìsọlá bá ní wọ́n tọ̀ húrù máa hù àlìhílù máa ìtẹ́tù odò omi rẹ̀ ń tọ́ mọ́ni ọ̀rọ̀ pé àwọn kankan àmọ́ tó kó sínú rẹ̀ adùn rẹ̀ rí bákan eléyìí ò kọ́ dínà pé ká fi sàlùwàlá a lè fi sàlùwàlá bẹ́ẹ̀ anabisalaam alayisalaam wa ni alilu maitatu òun náà ni ntí òkú rẹ̀ halali lọ́jẹ́ ntó kú sínú odò halali lọ́jẹ́ àwọn olùmọ̀sí àlàyé sọ́pọ̀ pé kí la gbà lérò pẹ̀lú alilu maitatu hu ntí òkú sínú odò ní òkú lè ṣe pé a dubẹ̀rẹ̀ sí bí a àwọn olùmọ́ni ìyẹn ni pé àwọn ẹranko ti ń sẹ́mi odò tí ọba kú sínú odò ọtọ fún wa ká jẹ àwọn ẹranko ti ń sẹ́mi nínú odò tọ́ba kú sínú odò láì sí paadu ọtọ jẹ kọ́dà àwọn ní kì í ẹja nìkan gba àwọn ẹranko yòókù ń sẹ́mi odò a lè jẹ òkú wọn bet uh, a anin ka kan era ko ta wa ulu mama ko ni al bahru ma'i al bahru ma'i onna ni ko era ti semi lori o ninu odo ti ti semi lori epe mo pe i semi nu odo o le semi nu odo o si le semi lori epe iru eleyi to ba ku ta le je because ituma re ni idaju ewo fun sáàfù nídàájọ́ ẹranko inú odò tó dí tá a bá rókù rẹ̀ a lè jẹ́ ni a bá lórí iye pẹ̀ tó pé a gbọ́dọ̀ jẹ́ tó bá kú láì fi pa àdú àwọn olùmọ̀sí àlàyé tọ́pọ̀ ṣùgbọ́n ìtọ́fẹsẹ̀ nílẹ̀ jù lọ́dọ̀ àwọn olùmọ̀ ni pé aáwò ni pé nípa ẹran ibo ló fi tẹ̀wọ̀n sí jù tó bá jẹ́ pé ó gbénu odò ju orí iye pẹ̀ lọ á fún nídàájọ́ ẹranko ní odò ni tọ́ba sì gbé orí iye pẹ ju inú odò lọ á nídàjọ eranko ẹranko tí ń gbé orí iye pẹ ọ̀pọ̀ àwọn olùmọ̀ tí wọ́n máa nípa ìsẹ̀mí ẹranko wọ́n fi akókò sí ẹranko kan tá ní pé bí ń iye pẹ náà ní lori gbé odò ní so that ordinarily ẹ bá rí odò ó lè máa ṣe é under abnormal kìlókọ̀ rẹ̀ kì í ṣe ibi tí ìsẹ̀mí inú odò ni a sì láwọn ẹranko mi sọ̀tẹ́ pé orí ìyẹ̀pẹ̀ ni wọ́n ti ń sẹ́mi ṣùgbọ́n lè wọ́nú odò ó lè ṣe bí a wákàtí mélòó kan nú odò ṣùgbọ́n yóò tún bọ́ síta ìsẹ̀mí rẹ̀ orí ìyẹ̀pẹ̀ ni so etí ọba tẹ̀wọ̀n jù ni yóò máa jẹ́ ìdájọ́ ti áàfù ọlọ́ọ̀bá ní hurimat aleikum ulmaita wọ́dàm bákanáà àṣẹ ẹ̀jẹ̀ ní èèwọ̀ fún yín ìyẹn ni pé ẹ̀jẹ̀ ní ká jẹ ní oúnjẹ ọlọ́ọ̀bá ṣe léèwọ̀ ńlá pè ní adam ṣùgbọ́n kìí ṣe gbogbo dam náà la gbà lérò aya bi ọkọ̀ sọ pé ẹ̀jẹ̀ ni kọ̀lá ṣùgbọ́n aya àná ọ̀là ọ̀là ajídù fi ma ó iya iléyà muharraman ala ta'imin ya tsamuhu illa an takuna maitatan audaman masfuhan nínú sọ́tìlá náà bọ́ lọ́wọ́ bá ní sọ pé ìròjì alásàlọ́láhùn aleyhi wa sálàm sọ fún àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn inú gbogbo tí a ṣe ní jíjẹ ìrìn tá a ṣe léèwọ̀ àyàfi tọ́jẹ́ pé kí ni òkú ẹran áúdámà masfuhan tàbí ẹ̀jẹ̀ tí ń sàn lábẹ́lẹ̀ níyàtọ̀ fi wà láàrin ńgbà ta pa ẹran ẹ̀jẹ̀ tó tú dánù automatically kìí ṣe gbogbo ẹ̀jẹ̀ ara ẹran náà ni ọ jáde àwọn bẹ́ẹ̀ kọ̀ torí ngbà bá ṣe tán tá a bá bẹ̀rẹ̀ sí tá a bá bẹ̀rẹ̀ sí sa yẹn ẹran automatically ara àwọn ẹran lára ara àwọn ẹ̀jẹ̀ lára rẹ̀ á fọnù lẹ́yìn ìgbà bá gé ẹ̀jẹ̀ sílù à ń bẹ̀ kọ́dà tí wọ́n ìdánù kòkó á sì máa rí ẹ̀jẹ̀ ń bẹ̀ bó la já fẹ́ ṣe which means èyí tọ́lọ̀ wọn bá ṣe léèwọ̀ òun náà ni dama masfuhan ẹ̀jẹ̀ tọ́jẹ́ pé ń sàn nígbà tá a dú ẹran torí pé àwọn ẹnìkan ní hikima tí wọ́n máa fi ṣe tọ́jẹ́ pé wọ́n gba ẹ̀jẹun ní haúsá ń bì náà wọ́n níbi wọ́n máa ti ṣe wọ́n gba ẹ̀jẹ̀ tẹ́jẹ̀ bá pọ̀ ó ní bí wọ́n ti ṣe lẹ́yìn ọ̀rẹ́ yìí tí wọ́n padà sọ́ di bí ìwàrà tí wọ́n ṣe tọ́jẹ́ pé wọ́n ṣe sọ́bẹ̀ wọ́n ṣe àwọn èèyàn sì máa jẹ́ eléyìí ló jẹ́ èèwọ̀ eléyìí lọ́lọ́ bá ṣe ní èèwọ̀ ní haramu ní ló fi pè ní àwùdámà masfuhan ẹ̀jẹ̀ tá a ta sílẹ̀ tọ́jẹ́ pé ọ̀sán ṣùgbọ́n yàtọ̀ sí ilé gẹ́gẹ́ bá ti sọ pé ọlọ́run bá ń sọ̀rọ̀ nípa ẹ̀jẹ̀ tó jẹ́ pé asọdóúnjẹ torí pé kámọ́sì gbọ́ pé ọlọ́run bá pé ẹ̀jẹ̀ léèwọ̀ káwá fọkàn sí pẹ̀tọ̀ ẹnìkan ọ̀gbádùn wọn fa ẹ̀jẹ̀ sí ilà ìpè wọn ti pè tó pé léyìn kìí sóúnjẹ kìí ṣe pé à ń gbẹ́jẹ̀ lára ẹnìkan sẹ́ni gẹ́gẹ́ bí oúnjẹ fún un là ọ yàtọ̀ síra wọn. audaman a ní yọmọ túmọ̀ sí pé daman masfuhan ọlọ́ba ní awláhùnmùkínzírì ní bíbí àti ẹran ẹlẹ́dẹ̀ ẹran ẹlẹ́dẹ̀ ọlọ́wọ́n bá se ní èèwọ̀ anabi sallallahu alayhi wa sallam ó fi wá pé gbogbo ntọ́lọ́wọ́n bá bá se léèwọ̀ owó tá a tara rẹ̀ rí náà dé wọ̀ owó tí ọ̀tara rẹ̀ jáde ọjẹ́ èèwọ̀ ìpè àwọn láǹfààní kan tí mo fẹ́ fi ṣe là àyàfi àwọn kankan tí ṣẹ̀rí àfaramọ́ látòjúwe ẹranko tó kú kò sí tó burú awọ rẹ̀ ẹranko tó jẹ́ pé jíjẹ jẹ́ halal bọ́yá ewúrẹ́ àbágùtàn jíjẹ jẹ́ halal kò sí tó burú awọ rẹ̀ a lè bọ́ awọ rẹ̀ ká ṣe kí ni o ká lò nígbà wọn bá sa ẹran rẹ̀ bí wọ́n ti sa awọ ẹran tí ó lò kọ́dà àwọn olùmọ́ni kò burú a gan lẹ́yìn wọn bá ti ṣètò gbẹ bí wọ́n ti sa awọ ẹran eléyìí túmọ̀ sí pé for example ní ìsìn tí màálù bá kú tẹ̀bí màálù ẹran rẹ̀ jẹ́ halal tọ́ba kú ẹran rẹ̀ ti jẹ́ èèwọ̀ ní jíjẹ ṣùgbọ́n a lè yọ awọ rẹ̀ kí wọ́n sáàyàn rẹ̀ kí wọ́n fi nǹkan mí tí wọ́n fa wọ màálù ṣe kó sì láǹfààní kò sí tó burú sọ̀rọ̀ ni dìbàrò ìyàtọ̀ sẹ́lẹ̀ ń gbogbo nǹkan mi lára òkú ẹran àwọn olùmọ́ni ṣẹ̀rí ọ̀faramọ́ especially tó bá fi lè jẹ́ pé jíjẹ láàjẹ aula makinzir tàbí ẹran ẹlẹ́dẹ̀ ọ̀pọ̀ àwọn afọ́wò ní tafsir ni ìyẹn ni pé gbogbo ohun tí jẹ́ ẹran àbí ntọ́fara ju ẹran lára ẹlẹ́dẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rá ara rẹ̀ torí pọ́lọ́ ọba ní lahmakinzir ẹran ẹlẹ́dẹ̀ Kama má wàá sọ pé ẹran lọ́lọ́run ọba pè ṣé ẹlẹ́dẹ̀ ti jẹ́ nínú àwọn ẹran tó ní ọ̀rá pé ẹran rẹ̀ kò sí ọ̀rá rẹ̀ kò sí tó burú là torí pé anabi sọlọ́lá àlẹ́ wasalam àdìsí wa tá anabi sọlọ́lá àlẹ́ wasalam sọ pé inú tọ́lọ́run ọba ṣe léèwọ̀ lórí yín òun náà lẹ́lẹ́dẹ̀ anabi ọ̀sọ́ pé ẹran ẹlẹ́dẹ̀ ó ní ẹlẹ́dẹ̀ which means bẹ́ẹ̀ràn rẹ̀ ṣe déèwọ̀ bẹ́ẹ̀ náà ni ọ̀rá rẹ̀ dé anabi sallallahu alayhi wa sallam ìdí ni tó fi jẹ́ pé kan wọ́n bí anabi sallallahu alayhi wa sallam léèrè pé rí anabi tí ẹran tó ní tọ́ba kú tí sẹ́rí àtẹ̀léwọ̀ ìjà lè dọ́gbọ́n sí pé a ní ọgbọ́n kàtà fi fún ọ̀rá lára rẹ̀ ọ̀rá òun òróró òun ìmọ̀ wúlò fún wa. torí pé a máa fi para ọkọ̀ ojú omi tí onígítà àti so that yóò fi protect pákóhùn láti bàjẹ́ lórí omi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó láǹfààní tá a máa fi ṣe anabi sallallahu alayhi wa sallam anilá ẹ gbọdọ̀ ṣe bẹ́ẹ̀ huwa haramun aléwọ̀ lọ́jẹ́ anabi sallallahu alayhi wa sallam nítorí ọlọ́run ọba ṣẹ́bi lé àwọn yahudi lórí ọlọ́run ọba ṣẹ́bi lé wọn lórí torí kíni o ipe ń gbàtọ́ lọ́hùn wọn bá se ẹran àbí èèwọ̀ ọ̀rá ara ẹran léèwọ̀ jamaluhu wọ́n wá se lọ́sọ̀ wọ́n yí lójú padà fàbàáhù wọ́n wá ta wọ́n á kàlù sámànà wọ́n bá jẹ́ owó rẹ̀ àtẹ́yìn ò lè gbólóhùn kọ́ ọ̀rá ara ẹlẹ́dẹ̀jọ pé òun fẹ́ ta torí pé jíjẹ rẹ̀ èèwọ̀ ni nítorí ìdí eléyìí ọjọ́ ọ̀ràn yẹn lórí mùsùlùmí pé kó jìnà sí gbogbo orú àwọn kan báyìí. àwọn olùmọ̀ọ́mọ́ sábà mú wa nípa àwọn tí wọ́n ń se oògùn pàápàá jùlọ oògùn gbàlódé oògùn elélébòde wọ́n sọ pé apá kan nù oògùn tí wọ́n ń se wọ́n máa lo ọ̀ra ẹlẹ́dẹ̀ sàwọn olùmọ́ni tó bá jẹ́ bí àwọn tí wọ́n ń se oògùn ti mùsùlùmí wọ́n ní in tí wọ́n lè fi sòògùn náà tọ́ yàtọ̀ sẹ́rin ẹlẹ́dẹ̀ tọ́ yàtọ̀ sí ọ̀rẹ́ ẹlẹ́dẹ̀ ọ̀ràn àyàn lọ́jẹ́ lórí wọn kí wọ́n pa tẹ́lẹ́dẹ̀ tí kí wọ́n fi tí èsì tẹ́lẹ́dẹ̀ sí kí ni o kí wọ́n fi sòògùn. in tí ó mú wọn ṣe oògùn pẹ̀lú ẹlẹ́dẹ̀ àti tọ́ba jẹ́ pé láàrin wọn àtọ́lọ́ gbogbo ògbìyànjú wọn wọ́n rí pé oògùn sẹ́ẹ̀ kò sí ń tá a lè fi sí àfilẹ̀ eléhùn á máa lò látàrí lọ́rùúrà torí pé a gbà pé ìmọ̀ wọn ló kù díẹ̀ káàtó tọ́lá nàbí sọlọ́lá àlẹ́ ìsọ́lẹ́mà ní ọlọ́run ò fi wòsàn àlùmọ̀ mi sára tó ṣe léèwọ̀ fún wọn ntọ́ba ilé jẹ́ wọn kò lè jóògùn láéláé ìpè náà lòògùn ṣùgbọ́n bóyá pending on time tó jẹ́ pé ìmọ̀ ọmọ ẹ̀dẹ́ ni ò tí ì débẹ̀ ìwádìí wo tí dé pé alẹ́ mi tọ́jú alternative tá a lè lò kàkàtà fi lo ọ̀ra ẹran ẹlẹ́dẹ̀ẹ́

ẹfẹ́ lè ní lára ẹlẹ́dẹ̀ bí wà tó pé ọ̀rá gan ọ̀fẹ́ pọ̀ ju ẹran lọ nítorí délé ìdílé tó fi jẹ́ pé ọ̀rá rẹ̀ wọ́n máa lò láti ṣe àwọn nǹkan mí tọ̀pọ̀ gbogbo ní tá a bá ń má lò ń jẹ tọ́ dájú kìí ṣe yè méjì o tọ́ dájú pé ọ̀rá ẹlẹ́dẹ̀ ni wọ́n fi ń ṣe ọjọ́ ràn yẹn lórí mùsùlùmí kó jìnà sí tọ́ bá dájú mọ̀ ń sọ pé tọ́ dájú o torí pé gbàmí àwọn èèyàn kan create unnecessary confusion kò ní sí ìwádìí kan tó jẹ́ pé ọwọ́ reliable scientific pé kí ni yóò i establish a beyond reasonable doubt wípé ọ̀rẹ́ ẹlẹ́dẹ̀ wọn fi ṣe káwa ni ah, ah, kákáwa dúkà sọ pé yẹtọ̀ oúnjẹ báyìí orí bisikíìtì báyìí rú báyìí èèwọ̀ lọ́jẹ́ àwọn tó bá máa ń parẹ̀ ọ̀ràn yẹn lọ́jẹ́ lórí wọn láàrin wọn àtọ́lọ́ kí wọ́n ṣèwádìí tí wọ́n bá ṣèwádìí tí wọ́n confam then wọ́n fi sọ àwọn mùsùlùmí létí if not you kàn create a confusion tí ó ní lójútù uh, àwọn kan ní àwọn ọmọ detect látara ingredients wọn bá ní wọn fi ṣe uh, for example bí biscuit ṣe fat pẹ̀lú s ni àbí fat láìsí s pọ̀ yàtọ̀ síra wọn uh, àwọn ọmọ èyí tó bá jẹ́ pọ́ sáfẹsẹ̀ rinlẹ̀ torí pé àmọ́nà lọ jẹ́ gẹ́gẹ́ bí àwọn tó jẹ́ pé iṣẹ́ wọn ni wọ́n lè dictate rẹ̀ pé tọ́ irú bisikíìtì báyìí ọ̀rẹ́ ẹlẹ́dẹ̀ wọn fi ń ṣe ọjọ́ ràn yàn lórí mùsùlùmí kó jìnà sí tá a bá ra àwọn ẹni fọkàntán èyí tó ṣẹlẹ̀ láàánú ni pé ní orílẹ̀-èdè tiwa lọ́jọ́ pé à ń kàn lọ bó ṣe wà á létò ṣùgbọ́pọ̀ àwọn ìlú àwọn countries lágbàáyé wọ́n máa láwọn standing committee lórí ọ̀pọ̀ ọdún kan báyìí táwọn mùsùlùmí kìí ṣe tìjọba bíjọba ṣe ní nafdac èyí tí nafdac ó sọ pé ọ wọlé ọjẹ́tọ̀ kìí ṣe ẹ̀rọ kọjá lọ́jẹ́tọ̀ fún mùsùlùmí àwọn ẹgbẹ́ kọ̀ọ̀kan torí pé àwọn tún ní ntọ́wá additional lápòjúwe rẹ kò sínú responsibility nafdac wọn bọ sọ pé ilé jẹ halal ilé ọjẹ ah, haram ìpè àwọn ọ̀rẹ́ ẹlẹ́dẹ̀ lélẹ̀ ìdí ni tàbí sọ pé kọ́tù kò sínú iṣẹ́ tiwọn ordinary lawyer kí mùsùlùmí onírú bọ́dì bẹ́ẹ̀ yẹn tó fi jẹ́ pé ẹ̀rì ní ọ̀pọ̀ àwọn in fact àwọn countries sọ pé àwọn muslims gan minority wọn jẹ ṣùgbọ́n wá tí wọ́n tọ́ dá wọn láàmú wọ́n mọ̀ sábà nírú àwọn ah, research team bẹ́ẹ̀ tí wọ́n mọ̀ bá wọn ṣe wádìí lórí àwọn nǹkan báyìí especially bí india for a good example wọ́n ní kíló kọ̀ọ̀rẹ́ wọ́n dẹ̀ máa ṣe uh, release wọn time to time uh, uh, tẹ́yìn bá fẹ́ àwọn researches wọn wà tí wọ́n sọ pé any community wa o irú ẹran báyìí àbí irú oúnjẹ báyìí kọ̀tọ́ fún mùsùlùmí kìí ti ṣe pé wọ́n kà jókòó náà pé ẹran ah, kọ̀tọ́ là wọ́n ṣe research tó jẹ́ pé company tó ṣe nǹkan ogun ọ̀gbọ́dọ̀ deny rẹ̀ pé inú tóun fi kún oúnjẹ ọ̀nà ní nǹkan báyìí so dáadáa gbà lọ́jọ́ lórí àwọn mùsùlùmí kí wọ́n nírú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ah, nígbà tó jẹ́ pọ́n kálukú kan jókòó dídí tó fi jẹ́ pé tẹ́ ẹ bá sọ fún mùsùlùmí kan gbà mí pé oúnjẹ báyìí gan èèwọ̀ ni kò ní confident ń sọ̀rọ̀ fún as authority pé ọ lè ní ìwọ lọmọ tó wà láàrin lápèjúwe one of the restaurants tó gbajúmọ̀ lórílẹ̀‐èdè gbà kan wà ní àwọn eré àbíkà tí wọ́n discover pé ń lo ọ̀rẹ́ eh, ẹlẹ́dẹ̀ẹ́ ni wọ́n fi ń ṣe make pie wọn àti tọ́jú ọmọ bẹ́ẹ̀. àwọn muslim community bẹ́ẹ̀ lọ bá àwọn negotiate tó ní àkóso tọkùn business òun lòún ṣe. so wọ́n gbé ẹjọ́ àti ta àwọn mùsùlùmí jí ṣùgbọ́n àwọn tí wọ́n kọ̀ tí wọn ò rà mọ́ wọn ò tó àwọn ẹni tí wọ́n tún ra nú àwọn mùsùlùmí náà. gba àkóso tọkùn wọn ilé mọ́ tọ́jà kan àlàlà àlàlà kó wọn sá pie. so gbogbo àwọn kan wọ̀nyí ọ̀ràn yẹn ọlọ́ọ̀bá ni wa ma uhilla li ghairi llahi bihi àti ntí afọwọ́kọ nǹkan ní ìju yàtọ̀ sọ́lọ̀ adúlóòtọ́ ṣùgbọ́n ọkọ nǹkan míì la pè á ṣe bísímìlá bísímì nǹkan míì la fi dù ọlọ́ọ̀bá ṣe léèwọ̀ torí pé ọlọ́ọ̀bá sọ nínú alukọ̀rọ̀ á ní pé wàlá takòló mímá lámìí kàrísìmọ̀láhì àlẹ́ yìí ọlọ́ba ni ẹ gbọ́dọ̀ jẹ ní nù tó jẹ́ pé àfọwọ́kọ ọlọ́run ọba pa àbí pẹ̀lú ọkọ ọlọ́run jíjẹ rẹ̀ dé wọ̀ ṣùgbọ́n àwọn olùmọ̀ọ́sẹ̀ àlàyé tó pọ̀ lórí eléyìí àwọn kan ní pé apá kan náà àwọn olùmọ̀ ní àyàfi tí sẹ̀ríà ṣe tọ́ ṣe àdáyanrí rẹ̀ ó tí àwọn ẹni tí wọ́n jẹ́ alul bá pa yahudi àbí yahudi àbí nasara torí wọn ní gbàgbọ́ pé ọlọ́run ọba sọ tíra kankanlẹ̀ wọ́n sì gbàgbọ́ pé ọlọ́run ọba kan bẹ tó ra àwọn òjíṣẹ́ so ordinarily tí wọ́n bá dáko whatever may be táwọn fún ní interpretation pé ọlọ́run ń túmọ̀ sí pé ọlọ́run tó ra àwọn ànẹ́bì náà ni àpáta náà olùkẹ́ bá ṣe àkànú ẹnu àyà wọn ní kò sí tó burú bẹ̀tí mọ́sálà kejì ilé tó pé lọ́wọ́ sensitive ó náà ni pé lábẹ́lẹ́ ọlọ́ọ̀bá ni tí a dá ọkọ̀ ọlọ́run ọba sí àyà yìí sọ pé tá a dá ọkọ̀ nǹkan míì yàtọ̀ sí ọkọ̀ ọlọ́run èyí tí wọ́n sẹ̀ wá dùn tí wọ́n dá ọkọ̀ ọlọ́run ọba sí nǹkan mo rò pé adu a dá ọkọ̀ ọlọ́run ọba sí àyà bíbí ń sọ̀rọ̀ pé èyí tá a dá ọkọ̀ nǹkan míì yàtọ̀ sọ́lọ̀ èyí tá a wá dùn tí a dá ọkọ̀ nǹkan kan sí nǹkan àwọn olùmọ́lélẹ̀ alẹ́pẹ́ sórí sí ní lákòjọpọ̀ aláàkọ́ ọ̀nà ni ntí mùsùlùmí ló dù kọ́ wá dá ọkọ̀ ọlọ́run ọ̀pọ̀ ẹran ṣùgbọ́n kọ̀ dá ọkọ̀ ọlọ́run àwọn olùmọ́ní bákan méjì ni tọ́ba jẹ́ pé ìgbàgbé ló mú má dá ọkọ̀ ọlọ́run apákan náà àwọn olùmọ́ni automatically kò ní jẹ́ jíjẹ ṣùgbọ́n tó fi fẹ́ẹ̀sẹ̀sẹ̀ tó fẹ́ tẹ̀wọ̀n jù náà ni pé kò sí tó burú èèyàn lè jẹ́ tọ́ba jẹ́ pé mùsùlùmí ló dù tó sì gbàgbé látàrí ìgbàgbé ni ò ti dákọ ọlọ́run èyí tó apá àwọn olùmọ́ ní sákọ̀tọ̀ bíi nìsíàn yàní ìjọ́ràn èèyàn pé ká dákọ ọlọ́run ọba ọbọ lórí ìgbà tó bá dọ́kun wa tó bá jẹ́ pé èèyàn gbàgbé ni torí pé alukọ̀rá ni sọ fún wa inú ìtọ́lọ̀ ọba ṣe tọ́ gbà wọn náà ni àdúrà àwọn mòmí ní pé ọba náà látọ̀ àkẹ́dùn iná sí iná àkàtàna tá a bá gbàgbé ṣùgbọ́n mùsùlùmí tó bá mọ̀ ọ́n mọ̀ pẹ́ran tí ọ̀dà akọ ọlọ́run ọba ṣe ń kọ́ ọmọ àmọ́ kì í ṣe pọ́ gbàgbé kọ̀kàdákọ̀ ọlọ́run ọba ni ààrẹ inú ọ̀pọ̀ àwọn olùmọ̀ tí wọ́n dó lórí pé irú bẹ́ẹ̀ ẹran náà ti bàjẹ́ kì ṣe ẹran tí ọ̀jẹ̀ o torí pé ọmọ àmà fi ń tọ́jú ọ̀ràn yàn lẹ̀ nítorí di eléyìí ẹran kò ní jẹ́ ẹran tọ́tọ́ fún kọ́ jẹ tọ́tọ́ kọ́ jẹ ayé àgbẹ̀ lọ ẹranko lẹ́lọ fáwọn ẹranko tí wọ́n ń tó bá jẹ́ pé ẹni tí ọ̀dà ọba kì í ṣe ọkàn pẹ̀rẹ̀ bó kò sí tọkàn òun kàn pẹ̀rẹ̀ tiẹ̀ tọ́ba jẹ́ ní tí ó lẹ́sìn ọ̀kan nínú àwọn ẹ̀sìn kírísítẹ́nì àbí ti yahudi àwọn olùmọ́ni ó ṣe é fewé mọ́ ipe ká pa kájẹ ní tí wọ́n pa á padà ṣàlàyé rẹ̀ níbi tọ́lọ̀ bá ti sọ pé wàá tọ́ àwọn ọmọlẹ́dí náà ó tó kìtàbà ẹ̀ ló lẹ́kùn ṣùgbọ́n gbogbo wọn fẹnu kò lórí pé ẹni tí èè bá ṣe mùsùlùmí tí èè ti ṣe kírísítẹ́nì tí èè ṣe yahudi tọ́ba dú ẹran ẹran rẹ̀ jíjẹ èèwọ̀ lọ́jẹ́ o torí pé wọn ọgbà kankan ti ń jẹ́ ọlọ́run ọba tọ́ra àwọn òjíṣẹ́ kan wọn ọgbà gbọ́ bọ́yá èrè tí ń síná lọ́gbà lé lọ́gbà lọ́lọ́run tàbí oòrùn ní jọ́sìn fún àbí òsè ẹ̀sìn kankan kò sí ẹ̀lẹ́sìn tiẹ̀ ẹran rú ẹni bẹ́ẹ̀ ẹran tó pa ọjẹ́ ọjẹ́ èèwọ̀ ọlọ́wọ́ bá lẹ́kẹ́ ọlá ní wọ́n máa ó ilẹ̀ lè rẹ́rì láhì bí i ọlọ́ba ní wọ́n mùnkánìkà mùnkánìkà ẹran tí a fi nǹkan fún lọ́rùn pa bọ́yá adéokùn mọ́ lọ́rùn yálà a fún lọ́rùn tí kú tàbá dé ibi tí ń gbìyànjú àti sa àbí bá kan ọjọ́jọ́ mẹ́bẹ̀ okùn tá a fi dé fún lọ́rùn lọ́wọ́ kù ọlọ́ba ni eléyìí èèwọ̀ lọ́jẹ́ a gbọ́dọ̀ jẹ́rú ẹran bẹ́ẹ̀. walmunkhaliqatu walmawquda mawquda ọ̀nà lẹ́ran tá a fi nǹkan wúwú kan lùtẹ́ kú bọ́yá nàìjíríà lẹ́ran bá kú bọ́yá jùkọ́mọ́ lẹ́ran bá ti bẹ́ẹ̀ kú àmọ́ọ́mọ́ fẹ́ fi pa àbá àmọ́ọ́mọ́ fẹ́ fi pa lópin ìgbà tó wá fi lè jẹ́ pé ẹni tí ó ṣe sábà bí gbígbẹ̀mí ẹranko nu ìlànà pẹ̀lú mọ̀kúdà ọjẹ́ ìwọ̀ kájẹrú ẹran bẹ́ẹ̀. wal mọ̀kúdà tu wal mutara díẹ̀ tu al mutara díẹ̀ ọ̀nà lẹ́ran tó rẹ́ bọ́lá tókè. Okay tó fi kú bọ́yọ̀ jábọ́ látòrí àpàtà kátó dé bá àbá àbábá kó ti kú àbó jábọ́ láti story building lọ́ba kú tàbó kó sí kànga gbogbo eléyìí jẹ́ mọ̀tàrọ́ díya ọlọ́ọ̀bá ní gbogbo àwọn eléyìí ọdí wọ̀ wọ́n nàtí hàtù ànàtí hàtù láti nasuhi ọ̀nà ni pé kakan kakan rẹ níkù níhò ìyẹn ni pé ẹranko tí ẹranko míì kàn níhò báyà wọn jà àbí ọ̀kan lọ́kànlọ́ kankan níhò lọ́ba ti sábà bí kú rẹ̀ irú ẹranko bẹ́ẹ̀ ọjọ́ èèwọ̀ ká jẹ́ o ṣẹ̀rí àtẹlẹ́ wọ̀ annatiha àwọn olùmọ́ni láti wáṣọ fàáìlà àìmọ̀fúlà yẹni ayé alimọ̀ntúhà èyí tọ́jẹ́ pé ẹranko níhò lọ́kàn níhò pa irú ẹranko bẹ́ẹ̀ ọjọ́ èèwọ̀ ọlọ́ba ní wàmà akàlà sábòrò àti ntí ẹran tí dọdẹ bá jẹkù ẹran tí dọdẹ tọ́ bá jẹkù lápòjúwe àárí ẹran. bọ́yá o kìnìún fẹ́ràn rẹ̀ ya ńgbà tá a dé abárí pé kìnìún ti pa o ti dòkú náà nù àwọn olùmọ́ni kọ́dà kọ́ bá jẹ́ èyí tá a ní wọ́n kà ní ìhòòpa wọn àti èyí tí ẹranko jẹ ìkíní kejì wọn èyí tí wọ́n kà ní ìhò wọ́n kà ní ìhò níbi tá a ti du ẹran. baya àgùntọ́ kan ìkejì rẹ̀ ní ọkàn níwọ̀n déédéé bí tá a ti gbé ẹran ni eléyìí di halalu tàbí ẹranko tí jẹ ẹran ọgbà múlọ́rùn déédéé bí tá a ti gbé ẹran ló ti ṣe kíni o ló ti bù jẹ eléyìí ọ̀sọ́ di kíni o kọ̀sọ́ di halal nitori délé ọlọ́ọ̀bá wa ní ilá àyàfi máa kẹ́ìtùm àfẹnatẹ́ ẹ bá dú ìyẹn ni pé lọ́dẹ halal àwọn olùmọ́ni inú gbogbo ẹran tá a kà á lẹ̀ nǹkan bíi aláwọ̀kọ́ alimaita ẹ̀tọ́ akọ́kùtà abalóku àti ẹ̀jẹ̀ inú àwọn tá a kà á lẹ̀ nù àti láhùmù kìnzí àti ẹran ẹlẹ́dẹ̀ẹ́ àti tí wọ́n dú pẹ̀lú kọ̀ǹkan ní ìyàtọ̀ sókọ ọlọ́run àti mùnkánìká èyí tó kún fún lọ́rùn pa mọ̀ọ́kúdàtù èyí tí a fi nǹkan lù pa abẹ́rẹ́ bí òkúta àbí igi wàlmúta wànàfí àtú èyí wọ́n kàn ní hò pa wọ́n máa kàlẹ̀ sábòrò àti tí ẹranko tí dọ́dẹ́ jẹ kù gbogbo àwọn nǹkan wọ̀nyí ọjọ́ èèwọ̀ ọlọ́ọ̀bá ní ìlàmà zakaitum àtẹ̀tẹ̀ ẹ bá dú ìyẹn ni pé àtẹ̀tẹ̀ ẹ bá dú nù àwọn tó síwájú yìí ńlọ́jẹ̀tọ̀ o tá a bá tu pẹ̀lú gbogbo ń tọ́ síwájú ìyẹn ni pé tá a bá dú ẹlẹ́dẹ̀ ẹlẹ́dẹ̀ tán mo rò pé tá a bá ti dọ̀bẹ́ dọ́ ẹlẹ́dẹ̀ lọ́rùn tá a bá dú ọtọ́nu là àwọn olùmọ́nilá àwọn tọ́lọ̀wọ́ba ẹ̀rí pé bọ́lọ̀ọba ti tò wọ́n aláwọ̀kọ́ almaita inú mẹ́jọ ọ̀hún almaita òkú adam ẹ̀dẹ̀ lahmahinzi ẹlẹ́dẹ̀ àti tí wọ́n dú fún nǹkan mi yàtọ̀ sọ́lọ̀ mẹ́rẹ̀ẹ̀rin dádúró àwọn mẹ́rin yòókù ọ̀nà ni anàtí ah, wọlmùnkánìkọ̀tù èyí tó kún fún lọ́rùn pa walmọ̀kúdàtù èyí tá a fi òkòtókò bá àbígi wannàfíhàtù èyí tí wọ́n kà níhò walmutarajiyatu èyí tó rẹ bọ́ látòkè wannàfíhàtù èyí tó ṣe kí ni o èyí tí wọ́n sabu níhò wọ́n máa kàlẹ̀ sábẹ̀rù àti èyí tí ẹranko tí dọ́dẹ́ jẹ tọ́ pa àwọn márùn ti parí ìní ilá máa zàkà ètò máa fọ ọmọ wò lábẹ́ eléyìí tí ọmọ jẹ́ tùmọ̀ ní pé ìtọ́jọ́ mọ́ òkú tó ti kú tẹ́lẹ̀ náà lẹ́ òkú ẹran kò sí dúdú tá a lè dú tó lè sọ di halal mọ́ ẹ̀jẹ̀ àìdú òun tẹ́lẹ̀ náà ẹ̀rẹ̀ ẹlẹ́dẹ̀ kò sí dúdú tá a dú ẹ̀rẹ̀ ẹlẹ́dẹ̀ tí sọ di halal in tí wọ́n ti du torí nǹkan mi yàtọ̀ sí ọkọ̀ ọlọ́run eléyìí náà kò tún tó lè sọ di halal mẹ́rẹ̀ẹ̀rin ni ṣùgbọ́n látòrí pé in tí okun fún lọ́rùn tá a dù in tá a ni pé a bá okùn fún lọ́rùn ṣùgbọ́n kí ekù mo rò pé okun fún lọ́rùn ṣùgbọ́n kí ekù la bá dọ̀bẹ̀ dé la bá dù ìlọ́rọ̀ bá gbà lérò pẹ̀lú ilé amazakẹ́tọ̀ àbí tí ẹ bá padà bá koto tó kú tán lẹ́ẹ̀bá ẹran rẹ jẹ́ kí ni o ọjẹ́ halal. taib àwọn olùmọ́wá sì yà pẹ̀lú lórí pé àbí wọ́n sàlàyé lórí pé irú stéètì wo ni irú ẹran bí ọwọ àtọ́jẹ́ pé dúdú tá a dúró fi ṣe láǹfààní. mo rò pé ntí ọtẹ́ wọn jọ àbí tó lágbára lọ́dọ̀ àwọn náà ni pé. lópin ìgbà tó jẹ́ pé ń gbàdùn ẹ̀mí still wà lára rẹ̀ wọ́n ní báwo láti mọ̀ pé ẹ̀mí still wà lára rẹ̀ kì í ṣe pé kẹ́ran rẹ̀ ọkàn máa mí torí tẹ́ ẹran bá mí kò túmọ̀ sí pé ẹ̀mí still wà lára rẹ̀ o tí ẹ bá fẹ́ mẹ́lẹ̀ dáadáa ń gbà mí tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ pa màálù tàn ní alápatà tí wọ́n bá sáyàn màálù wọ́n gbé tán màálù lẹ́sìn ti mí kálẹ̀mí ń bẹ lára rẹ̀ ni là ìdí nítorí pé àwọn olùmọ́fin ní ntí túmọ̀ sí pé wọn náà ni pé ńgbà àdọ̀bẹ dé kárí pé ọbẹ̀ ọ̀làpá níbi bí fílì rẹ̀ ti wà bóyá tó gbà àdọ̀bẹ dé ọgbọ̀n àbọ̀tàpà gbogbo eléyìí túmọ̀ sí pé ẹ̀mí sì kù lára rẹ̀ ọbẹ̀ yẹn bá ẹ̀mí lára rẹ̀ ṣùgbọ́n gbà kà bẹ́ẹ̀ràn kó bóyá kà rí pé bóyá fún rẹ̀ ọjọ́ mọ́ pé mi abasára àdọ̀bẹ dù ṣùgbọ́n kọ yàtọ̀ sí nkankan kò sí nkankan tó yẹ sí ọbẹ̀ ń ṣe ní yàtọ̀ ní bó ṣe ní àbí bó ṣe rúra àwọn olùmọ́nirú ẹni ẹran bẹ́ẹ̀ kú ló pè ẹran ni o ṣùgbọ́n gbà bá lóòótọ́ ti ó ti ṣubú lẹ̀ gbàrà tá a fọ bẹ́ẹ̀ sí ọba rúra pípé ọbẹ̀ yẹn ní pàtì lára rẹ̀ wọ́n ní irú bẹ́ẹ̀ fi ha irú ẹranko bẹ́ẹ̀ ẹ̀mí tó dúró wà lára rẹ̀ ṣùgbọ́n ẹ̀mí tó wà lára rẹ̀ ńgbà tá a dọ̀bẹ́ du tí o ṣe rúra o à ń pè ní kèé sẹ́mi tó dúró torí pé kọ̀sà pẹ́rẹ́ èyí tó fi jẹ́ pé irú bẹ́ẹ̀ náà ni implication ọmọ tàbí ṣé yóò jogún àbí ó ní jogún àbí mọ wọn ó ní wọn bímọ ọmọ padà ńgbò ní ó jogún àwọn olùmọ́ni ilá ìdákanì fi àyàtò mùsítẹ́kìrà tí ẹ̀mí kan tá a bá dájú pé ẹ̀mí ó ṣe sára rẹ̀ àwọn olùmọ́ni kìí ṣe pé kákàrà pẹ̀rẹ́ à ń ṣèlú mi ò ẹni jẹ́ pé. oni hayatu mustaqira inu re awon lumani bi abu se wanu hadisi kon fe se rin le anan sallallahu alaihi wasallam ni in go lo mo jogun o ma bi in gba ojogun o jogun bi o sin sisi to sin o ti indicate pe emi duo sara re tori pe en ti o se mi lara re ko le o sin te lo ku anabi ni rubi o ma àbí ńgbà tá a bí gbàrà tó tá a bí ọ dájú pé ó ké ó ké lẹ́ẹ̀kan náà lọ́ba dàlẹ́ irú ọmọ bẹ́ẹ̀ ó jogun tàbí ó tẹ̀ sunkún tó jágeere ńgbà bí ó sunkún ọ yàtọ̀ sókè ó ké ó lè má dẹkùn ni ṣùgbọ́n ó sunkún tá a gbọ́ pọ̀ mọ́ ẹ gbogbo mẹ́tẹ̀ẹ̀ta yìí anabi sallallahu alayhi wa sallam ni ó jogun àwọn olùmọ̀fi kún ẹlẹ́kẹrin kún pé aw taharaka taharukan wadihan tàbí ìgbà tó sọ kò sí kò ké kò kò kò sunkún ṣùgbọ́n rúra tó kálukú rí pọ̀ mọ́ irúra mo rò pé ọgbọ́wọ́ ọgbẹ́sẹ̀ arípọ̀ mọ́ irúra irú bẹ́ẹ̀ yóò jogun ṣùgbọ́n àìsè bẹ́ẹ̀ ipa àkàwá bí ọmọ Akawari pé àpẹẹrẹ pé imi imi kò tí ì tó láti establish pé ẹ̀mí ń bẹ lára rẹ̀ kò tí ì tó lọ́ndà eh, eh, fíkọ́lì islami lọ́ndà islamic law kò tí ì tó pé ẹ̀mí bẹ lára rẹ̀ ńgbà tá because àwọn tí wọ́n mọ̀ nípa ètò eh, ìbí gan gbogbo wọ́n máa sọ tọ́jú bẹ́ẹ̀ tọ́rọ ọmọ mi wọn ò tí wà sátì pèsè pé kàn mí o kètí túmọ̀ sí pé ọmọ yìí ń bẹ̀ láàyè àbí òsì láàyè ìdí tó jẹ́ pé àwọn mi wọ́n bẹ̀rẹ̀ sí fi gbogbo tí wọ́n fèsì la omi láti bẹ̀ wọ́n rí pé ọ̀tá sí ọ̀kẹ́ wa lè jìjì wọ́n ya ẹ̀mí bẹ̀ lára rẹ̀ àbí wọ́n ti sẹ́ gbogbo tí wọ́n sì gbà mí kò ní dáhùn kò ní respond àti kì í sí pé lọ́ndà àṣẹríà kọ̀ wá pẹ̀lú ẹ̀mí sórú rẹ̀ wọ́n fara jọ ìtọ́jọ mẹ́rin náà nítorí délé gbogbo àwọn ẹran tí a ní sẹ̀rí àṣẹlẹ̀ wọ̀ tí ńgbà fẹ́ pa àwọn márààrún parí ńgbà dọ̀bẹ́ dé a rí i pé ọbẹ̀ yẹn lapa ìyẹn ni pé okun ti fún lọ́rùn lóòótọ́ o ṣùgbọ́n gba asáré mu dọ̀bẹ́ dé a rí i pé ọbẹ̀ yẹn lapa lára rẹ̀ ńgbà tó gbọ́bẹ̀ ọ yíra padà bó a jẹ bákan náà ni ẹran tí wọ́n lẹ́ lóko bóyókò la alimọ́mọ́ lẹ́mọ́ ni àbó òkú ńlá rí ba ababa ẹranko yẹ kù tán aba dọ̀bẹ́ de adọ̀bẹ́ de adigun ọbẹ̀ yẹn ojú ooru ra ọjà pa lè jẹ ṣùgbọ́n gbà tá a dọ̀bẹ́ de kò sẹ́sìn kankan tọ́lẹ́ lomi ma sọ fún yàrá tẹ́jẹ̀ bá sàn ẹ̀jẹ̀ lè sàn kọjá kó sì ti kú nítorí délé gbogbo àwọn eléyìí eléyìí sàríà ìdí àgọ́ wọn kan náà pẹ̀lú wàlúmùtàrà díya. èyí tó jábọ́ látókè sínú kànga arimu kpoku àdọ̀bẹ́dẹ́ wọn ha àti èyí tá a kàn mí kan ní hùpa òun náà jẹ́ ntọ́lẹ́ tọ́tọ́ ká jẹ́ tá a bá ba tí ò tí a dù lẹ́tọ́ jẹ́ pé ẹ̀mí sì ń lára rẹ̀ àti sọ àwọn àmì tí ń fi tọ́ka sí pé ẹ̀mí sì wà lára rẹ̀ ńgbà tá wọ́n akala ákàlà inti ntí ẹranko tí ìdọ́dẹ́ bá jẹ kọjá pé abakó tó kú òun náà tọ́ka ṣe kí ni o àárí dúkó tó di pé ó kú òun náà jẹ ẹran tọ́tọ́ ọlọ́ọ̀bá wa ni wọ́n máa ha alẹ́ nínú inú tọ́lọ́ ọba ṣe léèwọ̀ òun náà ni ẹran tá a dú sídìí òòsà ẹran tí wọ́n dún fi rúbọ kọ̀tọ́ fún mùsùlùmí kọjá ẹran yìí o èdè ní sọfún jẹ pé ní sẹ̀ríà àgàn anabi sallallahu alayhi wa sallam ẹjọ́ kan arákùnrin kan wà bá bọ́kọ́ umar bin khattab onírè anabi sallallahu alayhi wa sallam mo ṣèlérí wípé màá du ẹran láyè kan báyìí ńgbà jahiliya mo sì lérí pé tọ́lọ́wọ́n bá ṣe báyìí fún mi n ó du ẹ̀ràn bẹ́ẹ̀ ìtànẹ́bí bí léèrè ni pé ibi tó o tún fẹ́ du ẹ̀ràn o ṣé ẹ̀bọ̀ kan wà tí wọ́n ń ṣe ń bẹ̀ so ẹ̀bọ̀ kan wà tó jẹ́ pé wọ́n ń ṣe ń bẹ̀ báyà wọ́n gbó sàkán síbi àbí tó fara jọ bẹ́ẹ̀ ó ní àdé ànábì ọlọ́run kò sí ń tọ́jọ bẹ́ẹ̀ ànábì sọlọ́lá àyẹ̀wò sálẹ̀mà ni ǹjẹ́ àwọn ẹlẹ́bọ lọ́dún kan tí wọ́n máa lọ ṣe ń bẹ̀ẹ́ báyọ̀ orí ilẹ̀ kan tó jẹ́ pé wọ́n máa lọ sọ̀dọ̀ ẹ̀bọ wọn ń bẹ̀ wọ́n lè má máa dúnra ń bẹ̀ o ṣùgbọ́n wọ́n lọ́dọ̀ ẹ̀bọ tí wọ́n máa lọ ṣe ń bẹ̀ wọ́n ní rẹ̀ ànẹ́bí ọlọ́run kò sí ń tọ́jú ọmọ gbogbo ilé ànẹ́bí nítọ́ lọ pàdé rẹ̀ lọ dúnra níbi tó ti lọ́dọ̀ ẹ̀rìn àwọn olùmọ́nilábẹ́ ilé yẹn ni pé ibi tó bá fi lè jẹ́ pé ibi tí wọ́n ti sọ ti kọ́dà kọjá pé yóò dù pẹ̀lú ọkọ̀ torí pé báàbù sẹ́dí dẹ̀ríà torí pé in ti a tí ó fi kọ́ dínà wa láti bọ́ sí ń tọ́jú èèwò ṣẹ̀rí àmọ́ tètè o ìmọ̀ tètè ká wa lọ́wọ́ kó lórí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé du ẹran níbi tí àwọn ẹlẹ́bọn ti ń du ẹran in tó súnmọ́ náà ni pé èèyàn mélòó la fẹ́ sọ fún pé àwa dúró ẹran o. nítorí wọn máa pé àwọn ẹlẹ́bọ wọn dúró ẹran bí ẹ̀yin náà ti dẹ́lẹ́bọ nù nítorí délé ṣẹ̀dá aláàgbọ̀dọ̀ fọ ara jọ wọn so ọlọ́ọ̀bá ni wàmàdúbi àhálà nínú sòbí gbogbo bí n ta bá dú níbi tí wọ́n ti àbí tí wọ́n bá dú àhálà nínú sòbí tí wọ́n dú lórí ẹ̀bọ àwọn olùmọ́lẹ́bọ yálà èrè la mọ́ ńlá mọ́ ni wọ́n dú bẹ́ẹ̀ ni àbí nǹkan wọ́n gbé bẹ́ẹ̀ tí wọ́n sọ dùn sáà ìdí ni tọ́jọ́ pé àwọn afọ́ni tafsir gẹ́gẹ́ bíi sheikh abubakar aljazairi rahimahullahu ta'ala abiyar uh, ọni the same thing lọ jẹ́ bí àwọn tí wọ́n lọ du ẹran lórí sàárè ẹnìkan tí wọ́n wò pẹ́ ni ọlọ́ni àwọn èèyàn máa ṣe bẹ́ẹ̀ bá ẹni ọlọ́ni lágbájá ẹ̀rọ ọlọ́ni lágbájá wọ́n wà lọ du ẹran lórí sàárè lórí sàárè rẹ̀ irú ẹran bẹ́ẹ̀ kọ́lá kí wọ́n ṣe bísímìláì sí èèwọ̀ lọ́jẹ́ fún mùsùlùmí kọjá o torí pé wọ́n du alẹ́ nùsùp nǹkan kan tíṣẹ́ rí ọgbà pé ká sọ̀dọ̀ dọ́lọ́n àbí ká sọ̀dọ̀ sàbí ká dú ẹran fún wọn lọ dú ẹran fún. ọlọ́ọ̀bọ̀ bá lè kí ọlá ní wà á ń tẹ́sítẹ́sì mú bil azlam inú tọ́lọ̀ wọn bá ṣe léèwọ̀ lórí yín ọ̀nà ni pé à ń tẹ́sítẹ́sì mú bil azlam òun náà ni pé kẹ́ ẹ máa fi ìtumọ̀ rẹ̀ tábà fẹ́ tu direct lọ ni pé kẹ́ ẹ máa fi ọmọ ọfà pín nǹkan kẹ́ ẹ máa fi ọmọ ọfà pín nǹkan àmọ̀ pé bóòlù àti fẹ́fẹ́ ọmọ ọfà pín nǹkan inú ti lábáwá máa ṣe tẹ́lẹ̀ òun náà ni pé tẹ́ ẹ bá fẹ́ ṣe nǹkan pé sọ ṣé kí ní ìtọ́ àbí ọ̀tọ̀ ṣé kí n ṣe àbí má ṣe mò ń ṣe èméjì pé ṣé kí ní ọ̀tọ̀ kí n ṣe àbí má ṣe yàwó àmú bí ọmọ fàbí mẹ́ta èdè alákọ̀ọ́kọ́ ó lè kọ ṣe èdè ẹlẹ́ẹ̀kejì mọ́ ṣe ẹlẹ́ẹ̀kẹta yọkọ̀ falasi kò sí ansa nù yọ wá dá àwọn ọmọ ọmọ ọfà yìí ó lè dà wọn pọ̀ kọ́ dá wọn orúkọ ọmọ mi wò lè wọ́n bẹ̀ yọ wá kan inú mẹ́tẹ̀ẹ̀ta tọ́ba mú se à á jẹ́ pé òòrè wà ń bẹ̀ nù tọ́ba mú má se ń jẹ́ pé kò sóore ń bi kíní tọ́ba mú ètò ọkàn falà tí ó tọ̀ á pé òun gbọ́dọ̀ tún se nù bí ó ti máa se nù títí tí ó fi mú ètò jẹ́ pé èyí tọ́ba tọ́ba jẹ́ pé ó fún ní sé àbí má se ọlọ́ba ní gbogbo eléyìí kìí ṣe ń tí jẹ́ ọmọ tọ́tọ́ àti tí ọ̀tọ̀ o ìdí ìjọba jẹ́ pé wọ́n nínú tí. Ah, ta suraka lole wa annabi sallallahu alaihi wasallam abi suraka bin laufal ó nígbà tí àwọn ará maka sọ pé gbogbo ẹni tó bá fi lé mú annabi sallallahu alaihi wasallam tó bá ilé mú wọn bá tó bá ilé wọn bá tó mú wọn wá pàápàá jùlọ òjíṣẹ́ sallallahu alaihi wasallam ló kó àbíláyè ọgọ́rùn-ún rà kúnmi làwọn wà fún ó ní gbàrà tí mo délé nítorí àwọn kọ̀ọ̀kan sẹ́ni fásitì samtubil azlam onírú àwọn nǹkan mo fi wo sẹ́ ó ní gbogbo etí mo mú ìtọ̀ fún mi pé mọ̀sẹ̀ ni ó mú alákọ̀ọ́kọ́ ni mọ̀sẹ̀ ó mẹ́lẹ̀ kejì ó ní gbogbo ìgbà tó fi àwọn kan dá gbogbo ẹnu sáré pé wọ́n yìí ń ṣe kíní ọjà yìí kò ní jọ tẹ́lẹ̀ wọ́n ní fi gbá tẹ́lẹ̀ which means àwọn gan trust tí wọ́n ní fáwọn nǹkan yẹn wá limited ọlọ́ọ̀bá sọ fún wa eléwọ̀n kò ń ṣe ìdí nìkan anabi sallallahu alayhi wa sallam fi kọ́ ni istikhara tó fi kọ́ wa istikhara ìtumọ̀ istikhara ni pé fọlọ̀ wọn ba lẹ́tà kéèyàn sádùn àlà anabi sallallahu alayhi wa sallam ní ìkíni kejì ní tọ́ba gbèrò àti sìn kankan kọ́ sálù àlà kó kí raka náfìlà raka méjì yàtọ̀ sí ọ̀ràn àyàn kọ́ yẹn náfìlà raka méjì kọ́ wá sí àdúrà wọn ìbẹ̀nu hisul muslim fáwọn àtàbà ni tọ́ba ti sàdúrà sọ̀ńtọ̀ ń fẹ́ nú àdúrà náà pé nǹkan báyìí rí ọlọ́ọ̀bá nǹkan báyìí tí mo fẹ́ ṣe tọ́ ọ bá mọ̀ pé ni ìwọ ọlọ́wọ́n ọba ṣe ní rọrùn fún mi bí ó ṣeé ṣe ìwọ ọlọ́wọ́n ọba tó bá jẹ́ aburú ní kínní mi àti mi lémi náà jìnà sí fi lóore jù jaarọ́ rẹ̀ fún mi eléyìí ni sókè ní ìtumọ̀ ìsìkára nítorí délé tí ẹ bá fẹ́ ṣe ń tọ́ kọ́ máa kọ́mà tẹ̀sí kó senu kìí ṣe pé yàrá ah, lọ mọ́ pé wọ́n de kíní kan èyí tó bá mú àbí kẹ́ni kan ní kó mú tẹ̀síbà kan yàrá di tẹ̀síbà bá yọ àti pé mú kan yọ àfà gbogbo eléyìí wọ́n wà nù asilam kìí ṣe ṣe yẹn fi ọlọ́run ọba nìkan lọ́mọ tọ́jẹ́ tọ́dọ́gba gbogbo àwọn kíní yẹn eh, bí eré lọ́jẹ́ nítorí ìdílé anabi sallallahu alayhi wa sallam ni ntọ́lọ́ bá fi jàrọ gbogbo eléyìí fún anáà ní adúlá istikhara tọ́ ọba ṣe in tó wà lọ́kàn rẹ̀ o tó fi ṣe síkàrà àndẹ́ gbogbo wà láàmú sọ kìí ṣe dandan gbọ̀n kó jẹ́ pé èyàn ó ṣe síkàrà tí mo bá ní nǹkan tó jẹ́ pé àbí méjì ṣe eléyìí ní kí n ṣe àbí eléyìí là ẹyọ kankan náà tó fẹ́ ṣe lẹ́pẹ̀jú mo fẹ́ ra ọkọ̀ yìí ọkọ̀ yìí wà lẹ́nu mi mo fẹ́ rà kò ṣe kó pé méjì téyìn kí n ra àbí kí n ra ti èyàn ó ṣe síkàrà àǹfààní síkàrà inú tó kó sínú ni pé tí ríra ọkọ̀ ń bá ju òre ọlọ́run ti ń rọrùn fún òrìrà tí ẹ bá sóore bọ́yá ó débi tó ti sanwó tán ẹnì nǹkan bí wọ́n bá yàrá pé àwọn ah, ọ̀tá máa bí kankan ọba tẹ̀lé ó lè dùn ọ́n gbà náà o ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí wọ́n padà mọ́ pé àti àìra ọkọ̀ òòrè lọ́jẹ́ ní tá à ń pè ní istikhara nù ṣùgbọ́n olùmọ́ni istiksambil azlam ọ yàtọ̀ sí ń tá sí alukura alukura ọ̀ náà ni. Uh, láti kọ̀rẹ́ àwọn náà ni pé ká dìbò pé nǹkan èèyàn méjì ń dá sí nǹkan kan tá a láàfún kò sí tó burú ká sì kọ̀rẹ́ àláàrin wọn a ní nǹkan mẹ́ta èèyàn márùn-ún ní ti ń dìmáǹdì fún kò sí tó burú pé ká ra pépà lórí mẹ́ta kakọ̀ pé tọ̀ good good ẹ méjì yòókù kakansu rẹ̀ ẹni tó bá mú gúdù ọmọ pé tó wọn ọdẹ òun nípìn nù èyí tí ó ní kó ṣe sùúrù eléyìí kìí ní azlam kọ́dà imaamu bukhari ṣe báàbí pé báàbù kúrọ̀átì fíl muskilat báàbù kúrọ̀átì fíl muskilat ipe kò sí tó burú ibi tó bá ti jẹ́ pé yóò rùjú yọ fàjà ẹyọ méjì ni èèyàn mẹ́ta ní ń jà sí kẹ̀sìn tó jẹ́ pé yóò fi dìgbò ń káfíńlú mọ̀ pé tó kèé pé wọ́n sábòsí fún mi wọ́n fi fún lágbájá mo rò pé ẹ lè ra pépà ònkàlùkù tó bá mú eléyìí akàló àtẹ̀yà sí kó fi jẹ́ pé a ṣàbòsí kéde bá a fẹ́ fi ṣe pé èwo ló lóore èwo ni ò lóore kò sẹ́ńtọ́ mẹ́rin tó lóore ṣùgbọ́n nǹkan yẹ gbogbo wọn wà ẹ̀ tẹ́ ẹ̀sùn sí kó sì lè a lè pé kárí eléyìí àwọn olùmọ́ni kò sì lábẹ́ bẹ́ẹ̀ inú rẹ̀ imaamu buhari mú àdìsí wọn pé anabi sallallahu alayhi wa sallam tá anabi bá fẹ́ rìnrìn àjò akara abẹ́ na nìsa yìí anabi a máa ṣe kòríà a máa ní káwọn nítọ́jọ́ mọ́ bí ìdìgbò pé kọ́kàlù kó mú nílò àárín àwọn ìyàwó rẹ pé tá lọ́wọ́ mú travel tánà bẹ́ẹ̀ fẹ́ẹ́ travel yọ̀ ọ̀rà lápòjú ẹ̀ táwà lè lo táàmù tá a lè lo pé yọ̀ ọ̀rà pépà yọ̀ ọ̀rà nkàlù kó mú ẹni tó bá mú pé kó wọn tẹ́lẹ̀ anabi jáde iná ni aisha ni wọn mú pé fọwọn tẹlẹ anabi sallallahu alayhi wa sallam kò sì dájà alẹ rí torí pé òun kálukú ẹ tó ń mú ni kò sí pé ah, òun nìkan lọ o nìkan jojúmọ ó ti pin ńgbà mi ó ti ní implication torí tí ọba lélẹ̀ ló mú lọ lónìí ẹ ní ọmọ pin ńjọ tẹ̀ ń bá ń lọ bí gbádùn ẹnìkan ló mú lọ ńjọ tẹ̀ ń lọ bí wàhálà ẹnìkejì ló mú lọ gbà jojúmọ ńjọba ti di pé wọn fẹ́ ibi tí wọn ti lọ tásùn létí títì àbí tá a sunú ọkọ̀ èmi wọ́n mú lọ àmọ́ tó tí wọ́n lọ tí wọ́n gba ibi tó tẹ́ wọn lọ́rùn tí wọ́n dé sí tí wọ́n mú lọ yóò dìjà yóò dìjà ńgbà míì kóra ní àǹfààní pàápàá jùlọ tó bá fi lè jẹ́ pé yóò di wàhálà ṣùgbọ́n tí ìbá ti pé di wàhálà tó bá létò kò sí tó burú. nítorí ìdílé eléyìí ní jẹ́ antiseptic mobile azlam ọlọ́ba ni zanikun fisk gbogbo ń tà ká lẹ́wọ̀n ìwà sẹ́lọ̀ ni o yálà inú àwọn ń tà pèlé èèwọ̀ ẹ̀ tàbí ntọ́jọ́mọ́ kápẹ́ran níbi tí wọ́n ti ń sẹ́bọ̀ abẹ́rẹ́ tí wọ́n pa ti rúbọ tàbí ká máa ṣe àwọn ọlọ́kọ̀ ìjọ̀kan tọ́lọ̀ ń wọ́bọ̀ ṣe ní àpẹẹrẹ ń tá a máa fi máa ń tó lóore àbí tí ò lóore gbogbo ẹ̀ pátá ìwà sẹ́lọ̀ ni ọlọ́run bá ní àlìyọ́mọ ìsẹ̀lẹ̀dínà káfàrú níndínìkùn lónìí o àwọn ẹni tí wọ́n ṣe kèfèrí tí wọ́n gbá ẹ̀ sí yín wọ́n ti kọ́kàn kó lórí yín wọ́n ti sọ̀rọ̀ tínú nípa yín ipa pé wọ́n lè dá yín padà sínú kínú sínú ẹ̀sìn wọn nípa pé wọ́n lè paná ìsìláàmù ọlọ́ọ̀bá ni wọ́n ti sọ ìrètí nù àlìọ́mọ ijó lọ́jọ́ náà tọ́lọ́ọ̀bá sọ ayà ìkàlẹ̀ àlàyé pọ̀ lórí rẹ̀ ṣáàlà báyà á dùn báyìí inṣàlá tó bá di lọ́la á tẹ̀síwájú látòrí àlìọ́mọ ìsàlẹ̀ dínà káfàrú min dinikum kọlọba kí ó sàmànà gbogbo wa wàláwù tààlà àlàm naam naam àyíkú sàǹtàlà naam. Thank you. musulumi tí ó pẹran mọkàn wá nílé bá mẹ́rin wá fún mi pé ah, pé ah, tí ilé ti ní àbí wọ́n ẹsẹ̀ súná ọba ní kò sí kankan pé tó mọkàn ní mọkàn pẹran mo fi ṣe sàrà sẹ́rù a lè gbà àbá pa ni pé àgbà torí ó fi lópin ìgbà tí ìbá ti pé a mọ nǹkan kan tó jẹ́ pọ́ dájú pé a dájú pé ọ̀pá fún nǹkan míì ni kò sí tó burú sẹ̀rí àfaramọ́ kéèyàn pẹ̀ràn kó fi ṣe sàrà mo rò pé mo ní bùkátà lọ́dọ̀ ọlọ́run mo pẹ̀ràn pé tọ̀ kí n fi ṣe sàrà fáwọn aláìní àbí fún àwọn neighbor àbí gbogbo ẹ̀ kò sí tó burú lófin ọlọ́run nítorí délé kìí ṣe dandan pé màá máa tọ pé kí láníyàn rẹ̀ tó fi pẹ̀ràn lá almuhim ọjọ́ mùsùlùmí ó sọ fún pé òun pa ẹran òun fi ṣe sàrà ní kálásì kì í ṣe dandan pé kí a máa tọ́ pínpín pé kí lánìyàn rẹ̀ kéèké kò sí tó yí sẹ́rí àfẹ́fẹ́ yìí sí ọláwọ̀ tààrà rẹ̀ báyìí. wọ́n lè ṣe wọ́n lè ṣe ọjọ́ sí nǹkan fi òògùn báyìí pé ìlọ́kùn sí nínú wájú ìfòkùn yẹn fáwọn ọmọ yìí wọ́n bèèrè nípa pé ogún pínpín tí wọ́n lè dájọ́ sí báyángbà tó kùkú ààrẹ tí wọ́n wà ní ìtajà ogún àwọn based on their wisdom wọ́n rú pé àwọn olè tí ìpé ogún ní ìsìn wọ́n á dá pé lẹ́yìn ọdún méjì ọdún mẹ́ta ngba mi eh, ọdún eh, ogún mi wọn lò dẹ́yìn ọdún mẹ́wàá káwọn ò tó pin ah, ṣé kò sí tó burú generally tí àwọn ẹni tí wọn jogun bá fara mọ kì í ṣe dandan gbọ̀n ṣùgbọ́n ẹni tó burú ni because implication rẹ̀ ni pé kò sí nǹkan kan tó jẹ́ pé ọ̀nkàlùkù láǹfààní àti lónú dúkìá wọn torí pé ó ti di tàwọn olùjogun ọ̀nkàlùkù gbọ́dọ̀ mọ̀ tiẹ̀ gbogbo tó ń kálukú ọba máa ná wọ́n sọ bá fi lè jẹ́ pẹ́ dúkìá àrùn á máa kakún nínú ogún rẹ̀ ni èyí tó pààrọ̀ aṣọ inú pé ó ti bá mi fílẹ̀ inú dúkìá rẹ̀ ní ti ná o èyí tó jẹun inú dúkìá rẹ̀ ni which will be very difficult the more bá ń bá ń sẹ́ ń pro lọ́njẹ̀rẹ̀ sí the more bí ń sẹ́ wà more complicating sí débi pé ó ṣeéṣe ń gbà mí kọjá pé yọ padà dojúrú èyí ló fi jẹ́ pé advisably ká gbìyànjú àti pín ogún gbogbo as soon as possible torí pé àwọn àwọn irú implication bẹ́ẹ̀ torí pé ó fàyàlẹ̀ ó fọmọ́lẹ̀ àwọn náà nídìí àti náà wọ́n nídìí àti lò tá a ní wọ́n ní nǹkan míì tí wọ́n máa sustain wọn yàtọ̀ sí ní tó kù filẹ̀ it's very much possible tó jẹ́ pé whatever may be wọ́n ní láti rí láì lórí nǹkan kan torí pé ẹni tí ń gbénu ilé tó kù fi ilẹ̀ tí wọn ò tí ì pé fún pé tiẹ̀ ni underwood authority ní fi ń gbé bẹ̀ authority ta ni gẹ́gẹ́ bí wọ́n sọ pé ṣùgbọ́n tẹ́nu àwọn gbogbo àwọn olùjògún tí wọ́n bá gbà pé tó afẹ́ ẹlẹ́dìgbà báyìí well àní sọ pé ọ̀ràn yẹn lọ́jẹ́ lórí wọn ṣùgbọ́n agbọ́dọ̀ jẹ́ wọn mọ implication rẹ̀ gbogbo ẹni tí wọ́n máa lo nǹkan náà àwọn nǹkan wọ̀nyí kọ́mọ̀ pé inú ẹ̀tọ́ rẹ̀ nílò inú ẹ̀tọ́ rẹ̀ nílò ẹn tí ilé kan òun gbé ó ní wọ́n mọ́ ti pè ogún kò tí ì sátì pé ilé wọn jẹ tiẹ̀ o ilé ó lé filé lẹ̀ tó dúró déédéé nígbà wọn fẹ́ pín ogún apá kan nínú ilé ti sán kíní kan nínú ilé ti yọ ta ni wọn wá responsible sákàn hmm. akpẹ́fẹ́ nìkan bẹ́ẹ̀ mo rò pé because tó bá jẹ́ pé léyìn àti pin ẹnì kó kéré ju gbóhùn gbé bẹ́ẹ̀ yọ ọmọ gbowó mi rẹ́ǹtì sẹ́ńtì ó gbé bẹ́ẹ̀ ní ìsìn ṣáájú àkótọ́ àní tí ìpín ogun ṣùgbọ́n lè àmọ̀ kakuléètì owó rẹ̀ níjọ́ àbá pín ogun tí ilé ọ̀bá ilé kan ọ̀sán owó ilé ọdún méjì o gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ní implication so ló fi dáa sí pé advisably kò dáa ká lọ ogun lára torí àwọn implication tí wọ́n gbẹ̀yìn rẹ̀ yọ ọ̀pọ̀ rẹ̀ yìí máa padà fọ́jú pọ̀ ni yìí máa padà dojúrú ni bí ẹsẹ̀ aránsọ so ká gbìyànjú àti clear rẹ̀ kọ́lọ̀ bó sàmùnà wa wà láwùjọ àlá rẹ̀ náà náà ẹtú báwọn tó kí wọn wá ju. ìmáàmù. àtẹ́ni ẹlẹ́kẹ̀jì. ẹlẹ́kẹta. ẹlẹ́kẹ̀ sọ nípa báyìí aláwọ̀ nípa ajá báyà tí ẹ bá wà lánàá asọ́ntọ́jọ́ máa já anabisalla àìsàlámà fún wa ní píríncípù kan gbogbo ẹran tó bá fi lè ní eyín ọ̀gàn ìyẹn pé tó lè jẹ ẹran tó lè gba ẹran mú kọ jẹ anabi ni jíjẹ ẹrú ẹran bẹ́ẹ̀ ìwọ ni ajá ni eh, olóńgbò ni eh, kìnìún ni eh, ẹkùn gbogbo wọn wọn ni so automatically ajá wà lábẹ́ ilé wọn ọlọ́run náà àwọn olùmọ̀káwá tó jẹ́ pé wọ́n ní jíjàjá kò sí tó burú ṣùgbọ́n tó tẹ̀wọ̀n jùlọ ni pé jíjàjá ìwọ̀ lọ́jẹ́ ẹlẹ́ẹ̀kejì nípa ẹ̀ tó kírun wájú ìmáàmù àlẹ́bísọ̀lá àìsílámà ní iná màjú ìlà ìmáàmù lè tẹ́ mọ̀ bí i ní tá a fi fi ìmáàmù ìmáàmù wá láti tó kọ àmáàmù ni ìyẹn ni pé wájú nítorí délé arínú àwọn olùmọ̀tọ́ sọ pé ọ̀ràn àyàn lọ́jọ́ gbogbo ẹni tí ó kírun kó kírun lẹ́yìn ìmáàmù kò kírun wájú ìmáàmù tẹ́ni tó bá wá kírun wájú ìmáàmù tó nírun àbí ònírun eléwọ̀n wọn yà pẹ́nu leta tó pé ntọ́ lágbà pàápàá jùlọ lọ́dọ̀ imam ibn hanbal lórí pé ẹni tó bá kírun wájú mọ́mú nírun torí pé ẹ̀yìn ìní ànábì ní ká dúró sí àwọn ẹnìkan bẹ́ẹ̀ tọ̀ wa jẹ́ pé ti kún ẹ̀yìn wọ́n ní ẹ̀yìn tán kún ẹ̀bẹ́ ẹ̀yìn wa wọ́n ní ẹ̀yìn ẹ̀yìn tá a bá pẹ̀lẹ̀ ẹ̀yìn kì í tán yọ mọ̀ ni kọ́dà kò jẹ́ pé ẹ̀fọ́ títí ẹ̀yìn náà jẹ́ ọmọ tá a bí ṣe yóò jogun yóò jogun lópin ìgbà tó bá ti fi lè dáyé pẹ̀lú ẹ̀mí kọ́ bá lò tẹ́jú kan á pin ogun fún un tá a bá pin ogun fún un inú ogun tiẹ̀ àwa ò ta ni ó jogun tiẹ̀ mo rò pé ńgbà bí lákòjú bàbá rẹ̀ fàyè lẹ̀ gẹ́gẹ́ bá ti sọ pé tó bá jẹ́ ti àwọn àwọn olùjògún lè fẹnu kò kí wọ́n mú sùúrù kẹ́ni tó lóyún ó fi bímọ tí wọ́n bá lè mú sùúrù tàbí tí wọ́n bá mú sùúrù gan tí wọ́n bá yarí pé a gbọ́dọ̀ pin ogún yìí ni á pin pẹ̀lú oyún oníbàwọn olùmọ̀sẹ̀ka á kọ́kọ́ ṣèṣirò rẹ̀ pé ìbejì ni ọkùnrin méjì á pin lórí pé ìbejì ni ọkùnrin méjì á tún pin lórí pé ìbejì ni obìnrin méjì á tún pin ọ̀rẹ́lẹ̀kẹta ìbejì ni ọkùnrin àtòbin àtùpin lẹ́lẹ̀kẹrin ẹyọ̀kan ní ọkùnrin àtùpin lẹ́lẹ̀karùn ẹyọ̀kan ní obìn tábà pín gbogbo ẹ̀ tán ọgálùkó ti ní pọ́ṣẹ́ rẹ̀ àwọn tí wọ́n wà ní ìsìn tí wọ́n fẹ́ dogun calculation wo ni ó fi dé kí wọ́n ní less percent ibi tí fifty percent sí ju wọn bá ti wà less ńlá àti ṣiṣẹ́ ẹni pé tá a bá pín pé ọkùnrin méjì ni ó súnmọ́ kọ́ jẹ́ pé ẹni òbí jẹ́ pé ìpín wọn wà lẹ́tà sọ́dà sọ́dà tá a bá bí tọ́bájọ́ pé méjì ni alihamudulilayi tá a bá bí tọ́jọ́ bí méjì á ní tá a tún fún wọn kún tá a bá bí tọ́jọ́ pé nǹkan obìnrin kan á ní tí ó tún lékún fún wọn tá a bá bí tọ́jọ́ pé nǹkan á ní tí ó tún máa jẹ́ tiwọn tá a bá bí tọ́jọ́ bí nǹkan á ní tí ó tún tá a fi kún fún wọn ṣùgbọ́n tá a bá ilé mú pé ọkùnrin kan ní sẹ́rí <laughs> àwọn olùmọ́nitọ̀ áàdù olórí méjì torí pé inel aglebel actaria torí pé in ló fi pọ̀jù maximum tí àwọn èèyàn máa bí ní ntọ́ pọ̀jù majority wọn náà ni pé wọ́n bá bí kì í ju méjì ọ̀pìn lọ èyí tó wá ní mẹ́ta àti tó ju bẹ́ẹ̀ lọ ọ wà under abnormal nítorí ìdílé wà nádìrì láhùkúmọ̀ lọ́hùn àmọ́ fi tọ́jẹ́ majority ṣiṣẹ́ ni so ọmọ tá a bá wá bí gbàrà tá a bá bí a rí àwọn àmì ìdájú tó fi dá lójú pé ẹ̀mí wà lára rẹ̀ kọ́dà kò bá jẹ́ pé lẹ́yìn ìgbà náà ló kú á pin ogun fún tá a bá pin ogun rẹ̀ á wà òtò inú àwọn ẹni tí ó fi ilẹ̀ ta ló yẹ kó jogun rẹ̀ só ní oníyà á fún lógún só láwọn ọmọ àyà tí wọ́n lẹ́tọ̀ sógun wọ́n jogun rẹ̀ só ní grandpa grandpa jogun rẹ̀ gbogbo ẹ̀ á pin ntọ́jẹ́ tọ́tì ẹ̀ lẹ́yìn gbàtà bá ti pín ogún bàbá rẹ̀ fún ntọ́jẹ́ tọ́tì ẹ̀ á tó pín fáwọn ẹ̀ńtọ́ ẹ̀kọ́ ọ̀dọ́gún tiẹ̀ náà ọláwọ̀ tààrà àlẹ́ àyẹ̀kùn sàn báyà bẹ̀rẹ̀ méjì àfi parí náà. ẹ̀wí. Ah. <laughs> ìsàsùn wọn gbélé wọn bá ní tọ ẹran yìí o ẹran màálù lọ wà ń bẹ ṣùgbọ́n ẹran ẹlẹ́dẹ̀ kan jábọ́ sínú rẹ̀ a sì ti se mọ̀ a lè dá mọ̀ gbogbo ẹran nù kòkó ti jẹ́ wọ̀ gbogbo ẹran nù kòkó ó ti jẹ́ kí ni o ó ti jẹ́ wọ̀ àhán tí wọ́n bá dá mọ̀ tí wọ́n yọ ọyàtọ̀ ṣùgbọ́n tí wọ́n bá ilé dá mọ̀ omi ọ̀bẹ̀ tó rorò tọ́ta sí is another implication <laughs> mo rò pé ẹni ẹni implication mi pẹ̀tọ̀ ṣé tí wọ́n bá tó òróró òróró tó ti á sàn sí sọ́tọ́ kájẹ àti ọba onígbàtà bá establish pé ọ̀ràn ẹran ẹlẹ́dẹ̀ ó lọ́ra la tọ́ba jẹ́ pọ́ lọ́ra la ọ̀rá rẹ̀ sàn ṣùgbọ́n tọ́ba jẹ́ pé ibi tá a já kò sí pé nǹkan tó tọ́jú pé tọ́ dájú pé ẹran òróró sàn látara rẹ̀ àrẹ torí ìṣẹ̀bẹ̀ nítorí ilé tọ́ba fi lè jẹ́ pé bí kan tó rújú ìdájọ́ rẹ̀ ti gba gbogbo ẹ̀ nítorí jẹ́ pé lọ́dọ̀ àwọn àfọ̀nfikù téèyàn bá ní èèwọ̀ lọ jẹ́ fún yàn pé kọ́ fẹ́ ọmọ àyá ọmọ tí wọ́n jọ tinú kan náà jáde àbí tí wọ́n jọ múmú kan náà àbẹ́kọ̀ ìyá tọ̀tọ̀ ló bí wọn ṣùgbọ́n wọ́n jọ múmú kan náà èèyàn wá béèrè pé tọ̀ wọ́n á sọ fún pé á ah, olọ́mọ kan tẹ́ ẹ jọ múmú kan náà obìnrin ṣùgbọ́n kò sẹ́ni tó lè dá mọ̀mọ́ ní ìsìn ṣùgbọ́n tá a kàn gbọ́ pé for example ìlọrin lọ́wà dókítà wọ́n ní ìlọrin lọ́wà fúnrú ẹni bẹ́ẹ̀ èèwọ̀ lọ́jẹ́ kọ́ fẹ́ ọmọbìnrin lọ́rin gbogbo àwọn ọmọbìnrin lọ́rin ti dé èèwọ̀ fún torí pé alẹ́ mọ̀ rò pé àbá ah, millions of people tí wọ́n wà ń lọ́rin àkọ́ wá ní tọ́ba lọ fẹ́ tán ó lè mọ́jọ́ òun lọ fẹ́ ṣùgbọ́n àwọn nǹkan mi tọ́ tara tiẹ̀ dé wọ̀ fún ọ because ẹni tọ́ba fi lè tìjọ múmú kan náà yahrumu mi na rọ̀bá àti ma yahrumu mi na nasab ẹn tó ẹjọ múmú tó ti déwọ̀ òun náà gbogbo ẹn tó náà jọ múmú pẹ̀lú rẹ̀ ti déwọ̀ gbogbo àwọn ẹn tó jábúrò fóun náà ti déwọ̀ fún o lè má fẹ́ nǹkan ọ̀fẹ́ àbúrò rẹ̀ nítorí délé wọn lè sọ wọn bá fẹ́yàwó ọ̀ya lọ ọ̀bà náà àbí olú èkó ṣùgbọ́n the same thing ló àwọn ẹ̀tọ́ jẹ́ bẹ́ẹ̀ kọ́lọ̀ bọ́ sànù àná àríkùn sàǹtìlá Thank you. Ah, ṣé se ló torí pé mo ka alukur'ani ǹdẹ́ parí láti bẹ̀rẹ̀ mo parí mo kárí parí mo wá pa ẹran pé mo fi ṣe sàrà sọ́tọ́ kò sí tó burú sùn ká mú ní torí ẹnìkan ti ti sọ di àdìọ́kàn pé tọ́ ọba parí alukur'ani ọgbọ́dọ̀ pẹ̀ràn la lójú fínú alhamdulilayi kì í mọ́ kankan ń gbọ́n wọn bá ń lọ alukọ̀rá ni inú mi dùn wọn bá ń pẹ́ ń pẹ́rẹ́ kí n fi ṣe sàrà kò sí tó burú ṣùgbọ́n ká mọ̀ sọ dáàdì ọkàn pé tí wọ́n bá ka alukọ̀rá ni dé parí ó ti di dandan kí n pẹ́rẹ́ téèyàn bá téèyàn bá ka alukọ̀rá ni láti bẹ̀rẹ̀ dópin tí ọba ka tí ọba pẹ́rẹ́ yọ ya wèrè eléwèé ṣe alukọ̀rá ni tá nàbí tọ́lọ̀ ń sakalẹ̀ fún nàbí o àbí tọ́ba ka sóràtú yàtìn tí ọba pẹ́rẹ́ làlàlà àwọn pé ibìkan wà tó bá kanú alukọ̀dánì tó bá pẹ̀rẹ̀ nǹkan kan ó sì ọ kò sí ń bẹ̀ kọjá alukọ̀dánì mọ̀ ni kọjá alukọ̀dánì mọ̀ ìfọwọ́lọ́wọ́ bá sọ alukọ̀dánì ṣìfà àní kọjá owó sanbó ni ó ti á tún jẹ́ ẹni tó kò bá wà torí pa alukọ̀dánì ẹjọ́ bá wa kàn kankan kọ́ kí ni ó mú torí pé mi ká alukọ̀dánì délẹ̀ wọ́n á pẹ̀rẹ̀ ìní ó jẹ́ nǹkan ó sì ẹjọ́ bá wa kà alukọ̀dánì kọ́ kí ni sì wàláhì àjọ kan yìí ebita táwọn àwọn olùmọ̀lẹ́ lé àwọn afáàlẹ́ ní tọ́fà tí wọ́n fi ṣe ṣùgbọ́n ó kó bá ọ̀pọ̀lọpọ̀ nǹkan débi pé mùsùlùmí máa bẹ̀rù àti kakùránì mùsùlùmí yóò sì máa bẹ̀rù àti kakùránì pé tó hàn tí wọ́n bá kakùránì ní ìsìn tí wọ́n bá rí nǹkan kan ṣe sàrà tí wọ́n bá rí nǹkan kan wọ́n ní nǹkan ó ṣe yọ kakùránì yọ aṣọ kùránì ti ń bà lẹ́rù bẹ̀rẹ̀ ti parí ṣàlọ́ ẹtí ń du adìẹ ọbẹ du adìẹ ó ṣe bísímìlá ibi títí ń jẹ bọyọ bẹ mú jù ni ọba ọba jẹjà orí ọrọ adìẹ bá yọ láti ara ọrùn sí irú adìẹ bẹẹ ọtọkọjẹ ọtọkọjẹ eléyìí ọsọ di haram mo rò pé anabi sọlọlá alẹ wa sálẹmà ni gbogbo ntọ́ bá ti fi lè já ìsan ọrùn tó sì ta ẹ̀jẹ̀ lẹ̀ ó ti sọ ẹran di halal mo rò pé ọjà ìsan ọrùn tó jẹ́ pé ara abẹ ni ẹ̀mí ti eh, ẹ̀jẹ̀ ti so mọ́ ara yòókù ọba ti já ẹ̀mí bọ́ọ̀nù ẹ̀jẹ̀ ti ta dàálẹ̀ ànábì ni fọkúlù jẹ́ inú gbogbo tó bá dé ìrùn bàbá náà kọ́lọ̀ bá kó sàmànà wa wàláwù tààlà àlàm. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون علينا مصيبات الدنيا ومتعنا بأسماعنا وأبصارنا وقواتنا ما أحييتنا واجعله الوارث منا واجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا إلى النار مصيرنا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله